bẹ̀rẹ̀ ní mi ni kí ló tó gbà gbà mí lẹ ẹni tó bẹ̀rẹ̀ ní mi ni. Thank you. ẹ̀gbọ́n ẹ wọ bí mo ṣe bọ̀ ọ́ lẹ́yìn bí mo ilé bíbí báyìí ọkọ̀ tẹ̀ fi mọ́tò wọn ọkọ̀ tẹ̀ fi gbá mi nígbà mo lè fi wá bọ́lẹ̀ báyìí gan bẹ́ẹ̀ ni sọ́ni sọ́ni burúkú nìyẹn. kí ló ṣẹlẹ̀ tẹ̀yìn ló ṣe mọ́tò bá. ẹ wẹ mẹ́ta ló bọ̀dà bí mọ́tò ṣe bọ̀ ṣé kò rí mọ́tò ni wọ́n lè gbé kiri burúkú wọn fi ṣe ti kí nǹkan tó máa ṣẹlẹ̀ etí mi ló gbà. ẹ mú gbọ́ létí. àwọn ọ̀dà ìfọ̀ ti yà wọ́n ó já wèrè gidi gan ó sì máa gbá obìnrin létí ọ̀rọ̀ òkòlù ló sọ yẹn wọ́n tí mọ́tò bá òun sọ̀rọ̀ jẹ́ tó bá tí mọ́tò bá gbá nínú nọ́mbà ó wá fọ obìnrin létí ó tún wà pariwo òsì ó yẹ kó ṣì ẹ̀ ń sá. ẹ̀gbọ́n ó lè gbé ti ya wèrè ẹ gbọ́n kó tí mo ti mo ti ti mo tọ́lẹ̀ yìí ni mo ní wọ́n fi mọ́tò gbà mí. dáná ṣiṣẹ́ àwọn ẹni tí mọ́tò bá gbà wàhálà tó kó rẹ sí irú nǹkan tó lọ bá ẹ lókè ojú yẹn tó bá jẹnu ojú ẹ gọgàn ló wọ lọǹkọ kí la máa sọ lọ́rọ̀ tí ò pọn ẹ lọ́wọ́ tí ò pọn ẹ lẹ́sẹ̀ àjẹ má sọ̀rọ̀ agídí agídí ọkàn tó ní à máa sọ fẹ kágídí má pọ ẹ sínú wàhálà wo èmi mọ ọba ara tèmi o àwọ̀lú ma tẹ tèmi ìwọ̀n rẹ̀ ló mọ̀ mo mọ̀ ara mi. lẹ́kàn um, sórí mo máa ń sọ fún ẹ o need láti ní sùúrù agídí ẹ ti pọ̀ jù ẹ imagine alágẹmọ tó ń yọrì gan ikú ń pa á ń bèlè ta sí ọ̀pọ̀lọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ ó dẹ̀ mọ̀ àwọn èèyàn respect wa gan ládùúgbò yìí ojú big boys lọ fi máa ń wò wá kò ṣe ká kàn máa jà anyhow just like that jọ ṣọ́ ara ẹ̀. Báyọ̀mí guess what Show mọ business that transact nígbà yẹn the, the one we transacted last. bẹ́ẹ̀ni ma. wọ́n ti award mi contract. oh praise the lord ah that's wonderful ah good news lele ma. yes o I do ọlọ́run the ṣo long. nǹkan tó máa bá mi ṣe lọ sínú yàrá mi ń documents to one ń kò ní ìdíkì ṣe máa gbalé lọ bá mi kó wọn wá sí ọ́fíìsì. ok ẹ máa kàn yín lára sí i mò ń bọ̀. mọ́tò ni wọ́n máa máa wípo fẹ́ràn fẹ́ràn wọ́n ló mọ̀jọ́ jẹ́ ká bára lọ́fíìsì ṣé o ti gbọ́ o ṣe ọkọ mi ok ok. oh wonderful <laughs> hey, imagine contract mọ́mi ti ń lé for a very long time wọ́n ṣe approve contract yẹn. <laughs> Oh. <laughs> nǹkan ṣẹlẹ̀ ni pé mo lè dúró mọ́ chìtì right now mo need láti lọ bá mọ́mí mú nǹkan lókè ah, wọ́n ní kí n kó àwọn dọ́kúmẹ́ǹtì kan wá you understand so ma wa arrange guys later. mo ń bọ̀ títí lọ ṣe yẹ thank you expect pé ẹjọ́ máa wọlé ni. well the fact is a ti ń try number ẹ̀ látàárọ̀ and number ẹ̀ ò lọ so o jọ ó bá jọ pé nǹkan kan ń rùn láti kitchen mo dẹ̀ sọ pé tó sì lòun ń pátú yẹn. méjì nǹkan tó sọ yìí ẹ kò yẹ ọmọ mi. mọ́mí ẹ máa wò. báwo ni ó ga. definitely mọ́mí ló ń pa tún nu kitchen lọ́wọ́. èmi ni mò ń sè àmọ́ èmi nìkan ni mo wá sí èmi àti olúwa tó ṣe láti jọ ń pa tún nínú kitchen ẹ ti ń gbé orun kan yẹn. mọ́mí mo nǹkan tó ṣẹlẹ̀ tó sì náà. kí ló dé. bá a ṣe wọlé jẹ́sọ̀dà pé ọ̀rọ̀ ilé kan tiẹ̀ lè mí gbé wọlé ọ̀rẹ́ wa dẹ̀ ń sọ pé òun gbóhùn kan kó tún fi mú wọn òun gbóhùn kan tó sì náà kò tiẹ̀ sọ ọ̀rọ̀ ẹyọ kan báyìí jáde. ẹ má bínú àwa ti tó ń jẹ tiwa ó tọ́ àṣẹ tí yín mu bọ̀ bíi pé ká má wàá wá bẹ́yìn náà ṣe máa jẹun kọ́ nǹkan tó máa ṣe wípé oúnjẹ ti lẹ́kàn yẹn àgbẹ̀fẹ́yìn kẹ́yìn jẹ́ èmi àti olúwa tó sìn àwa jẹ mo ti skúù bìkan sẹ́gbẹ̀ tẹ́lẹ̀ èmi àti àjọjẹ yẹn. oúnjẹ ti ìbúralé kan yẹn àá fi ṣe oúnjẹ yẹn àti ìbúralé kan èmi á jẹun pẹ̀lú àwọn èmi ò tètè fẹ́ àti lè little bit fail. that means ọmọ ajé ọmọ ẹlẹ́ni àbí. Ah, where is the food i'm hungry. ṣáà lọ sọ owó tí mo bá lè ṣe sẹ́kílẹ̀ ṣáà ṣe fún wọn èmi ọba rí ní ìsinmi. bí ìpè tí mọ̀mọ́ tó lè wà débi ebi ló lè wà débi. Ah, ọkùnrin àtó jẹ. ẹ gbé kí ni. ẹ ṣe gan mo dúpẹ́ báwo lára mọ́mì báyìí. mọ́mì ti ń get better ti ń wà okay ó kàn ní àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ ṣàlàyé fún yín you understand eh, mọ́mí gbọ́dọ̀ limit eh, sugar intake wọn àwọn nǹkan tó ń dùn alẹ́rìndòdò kankan yẹn kan stop ẹ̀ for now àwọn nǹkan tó need láti máa jẹ ǹsìn yìí nù fruit wọ́n gbọ́dọ̀ máa jẹ wheat wheat yẹn wọ́n lè jẹ oní bread o then wọ́n lè máa ro fún wọn bí àmàlà you understand then kàn máa mu omi ẹ̀hẹ́ ẹ tún rí ọ̀gẹ̀dẹ̀ dúdú yẹn plantain black one kí wọ́n rí i pé wọ́n jẹ ẹ máa ṣe fún wọn wọ́n máa jẹ wọn ẹ lè fi gúnyán fún wọn then tó bá tún ṣe kó dry wọ́n lè fi ṣe ẹ̀rọ fún wọn. then vegetable is very very okay ẹ̀fọ́ kí wọ́n ro ẹ̀fọ́ fún wọn kán máa jẹ. dókítà ẹ ṣé mo dúpẹ́ gan-an ọ̀rọ̀ ọlọ́run á máa ràn yín lọ́wọ́ gbogbo àdáwọ́lé yín náà ló máa yọrí sí rere ṣe rí health mọ́mì wá important mi gan-an èmi náà dẹ̀ máa make sure pé mo ṣàmójútó àti oúnjẹ àtògùn wọn I make sure pé mo ṣàmójútó ẹ̀ láti sìn lọ ṣe get mo dẹ̀ sọ pé pẹ̀lú ìrànlọ́wọ́ yín ara mọ́ mi máa wà ókè. àwa ń gbìyànjú ni ọlọ́run ọba lọba tó ní ìwòsàn lọ́dọ̀. ẹ ṣé mo lè lọ rí wọn sìn. in fact ẹ jẹ́ ẹ check wọn. ẹ ah báwo wà lára yín sìn. bẹ́tà díẹ̀ díẹ̀ náà. ẹ kí ló wá ló ṣe yín gangan àti pé ìgbà wo náà lẹ máa kúrò lọ́sítò. mi máa mú pa tí wọ́n sọ pé màá kúrò tí Máyọ̀ bá ti dé àti dókítà tó bá ti sọ̀rọ̀ wúrẹ́wúrẹ́ bá wọ́n tún jọ lọ sínú ọ́fíìsì wọn ni wọ́n bá dẹ̀ tún dé kò sí nǹkan kan tó máa sọ dókítà mi sọ kankan báyọ̀ náà lè sọ kankan fún iye mi o nǹkan tó tiẹ̀ bọ́dà ọkàn mi sì ń lọ́rọ̀ ọ́fíìsì mi ń lọ sí ọ́fíìsì mi màbá mi màbá ṣe ń ṣe ní ọ́fíìsì mi. àǹtí ẹ wo ẹ ṣì fi ọ̀rọ̀ ọ́fíìsì sílẹ̀ báyìí náà ẹ má ti ẹ̀rò yẹn rárá ẹ fọ́fíìsì sílẹ̀ ẹ̀ ẹ wo ẹ̀mí iṣẹ́ ó gùn èèyàn lọ o ẹ̀yin ẹ fi ọ́fíìsì lẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn lẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ṣiṣẹ́ wọn náà ẹ gbé ọkàn yín kúrò bẹ́ẹ̀ pátápátá ṣe bí ẹni tó lálàáfíà ló ń rojú ráyè tiṣẹ́ ẹ kókó fi tọ́fíìsì sílẹ̀ kẹjẹ́ kára yín kó yá dáadáa wọ́n treat yín kó akára yín balẹ̀ nọ́kẹ́ tó máa ro ọ̀rọ̀ ọ́fíìsì ẹ gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ náà yẹn kọ́ ló kàn sí yìí ẹ wo ẹ jẹ́ ká mójútó health yín yìí o health is wealth o téèyàn ò bá gbádùn báwo ló ṣe fẹ́ rí tọ̀rọ̀ àtàgé ṣe so please ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kára yín balẹ̀ dáadáa ṣe ti gbọ́ ẹ tó máa ronú pé ẹ lọ sọ́fíìsì ẹ lọ sọ́fíìsì. tẹ́ bá tún ronú yẹn ń sìn ó lè tún fa high blood pressure sí yín lára ah, ẹ jẹ́ àjẹkẹ́ ẹ jẹ́ kára yín balẹ̀ tára yín bá ti balẹ̀ tán ẹ yẹn padà sọ́fíìsì anyways èmi ń jáde òní mo ṣe ní kí olúwa tó sìn kóun wá dúró sìn kó bá mi tọ́jú yín táyì tí mi ò bá sin bíbáyìí dààmú o nífẹ̀ẹ́ sọ fún àwa yá. ìwọ iṣẹ́ àjẹkára yín balẹ̀ yẹn ni kẹfà wà ẹ jẹ́ kí ara thank you báwo lẹ́yìn fi ìsìn. Ah, dókítà oríkèéríkè ààyè ló ro mí kò rárá mi dókítà. ẹ pẹ̀lẹ́ ẹ máa wá òkè ẹ máa wá òkè ẹ kàn relax ní treatment ta fún yín sìn you be very okay. sorry Um, uh, uncle ẹ jọ mo fọlọ́n bẹ̀ ẹ make a snappy oyin torí wọn ò ní strength láti sọ̀rọ̀ much no problem. torí pé wọ́n sọ wípé nǹkan tó fẹ́ rí fún wà important ni mo ṣe allow yín okay please then eh, mọ́mi tí mr bayo bá dé ẹ̀yìn kan rí mi lọ́fíìsì. bayo. yeah. Eh, okay. ìṣèjọ ẹ má pẹ́ o. Ah, ẹ ṣe jọ ẹ ṣe jọ. Ah. o ṣe mr collins very much. How was the office? Ah, uh, office was okay, ma. Yeah you sure? Of course. Gbogbo nǹkan ó wà intact. Intact. Gbogbo àwọn documents tí ó wà online But ni she, ẹ perform better on it? Uh, actually gbogbo ẹ̀ ni mo ti settle pẹ̀lú wọn mo kàn ń wò pé tẹ bá ti wà òkè tẹ bá dé ọ́fíìsì pé kẹ́ ẹ lè sign wọn ni but ìgbà tẹ ti ń pè mí ẹ mo ti mọ̀ pé bóyá ń tẹ ní ìdílé mo ti kó gbẹ dání yàtọ̀ fún ministry of works nìkan because the last time aṣọra mo fẹ́ yọ. I'm with you, Mr. Collins. Ah, ministry of Works, I'm battling in the last week the way tí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ I don't really understand them but nǹkan kan tí mo kàn believe pé tí wọ́n bá rojú yín I know they will sign it. wọ́n bá rojú mi hmm, ṣe ròyìn. ojú olójú ọ̀hún àdàbí ojú ẹni o sọ̀dẹ̀ mi kò dàbí oníṣọ̀ rárá. máa ṣe ìwọ ẹlẹ́dàá èmi tí mo fẹsẹ̀ mi rìn wá bí láyọ̀ jẹ́ kí n padà délé láyọ̀. lágbára ọlọ́run madam máa jáde kúrò. so that all my business will be okay with me. Mr. Collins. She by the way. tún ní ìrọ̀rùn báyìí. Hmm. àdàbà ń pògèdè bí ẹni pẹyẹlé ò gbọ́ hmm. ẹyẹlé gbọ́ o ẹyẹlé ń tiri ni kò jẹ́ pé mi sọ pé bọ nǹkan tẹ̀ ń sọ ẹ̀wọ̀n mú mi. ṣé ìwà wa sọ pé kò gbọ́ pé. mọ́mí ah, tó sì ń báwo ni mọ́mí báwo lára yín ṣe ti wà òkè. ayọ̀. Hmm. kí ló ń ṣẹlẹ̀. kò yé mi náà bóyá wọ́n tún ń ronú kò tiẹ̀ yé mi. báyọ̀ mi. fà mọ́jọ. mo mi ò ẹ pẹ̀lẹ́ wá. ọlọ́lọ́mọ máa bí sí jókòó. a dáa fún ẹ láàárọ̀ o. àmín. a dáa fún ẹ títí ayé. àmín. tó sì báyọ̀. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mọ́. ẹ̀rí bá ti ṣe. àmín. ẹ̀rọ náà gbégbá o. Mm ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ. mo tẹ bá ti dáwọ́lé ilé ayé wà máa ṣe dáadáa ní fún yín. Hmm. kí ni aago gan wí gan báyìí. bí aago méjì ọ̀sán la wà mọ́ mi hmm. hmm. inú mi ti dùn tí mọ́ mi sọ̀rọ̀. a dà fún ẹ láàárọ̀. àmín àmín. a dà fún yín lọ́sàn-án. àmín àdá fún yín lálẹ́. àmì wọn ní tó sì. ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ. Máyọ̀. Má ah. ẹ̀pẹ̀ ni wọ́n mi. Mọ́mí, ah. ah. bẹ́ẹ̀ ṣe ń wòye òye mi, kí ló ń ṣẹlẹ̀? mọ́mí kí ló ṣe èlò mọ́mí dókítà dókítà dókítà ẹ̀bẹ̀ mọ́mí mọ́mí. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ Báyọ̀ ni mo ní bá sọ̀rọ̀ àwáyé kú kan ò sí. Si ẹ wò ó ẹ bá sọ̀rọ̀ kó yé ké mọ́ kó yé bara jẹ́ ẹ rí èmi nìkan kọ́ ló yẹ ń wá síbí àmọ́ gbà tí ìyá yìí gbọ́ ó ti yàgbẹ́tẹ̀ mẹ́wàá ara rẹ̀ gbọ̀n báyìí ìdí nù tí mo fi ní kí tó sì dúró tì í lé kó jẹ́ kémi máa bọ̀. kò ní dáa kóun mọ̀ sí ń bí kémi náà mọ̀ tún sí ń bí ẹ wo báyọ̀ wọ́n bàrà jẹ́ o ọlọ́run á dúró tì ẹ́. kò ní ṣe é níwọ nìkan ẹ kò ní ṣe é níwọ nìkan pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹ ṣe sọ in fact. ìyàlẹ́nu ni kúmọ́mì jẹ́ fún wa lọ́fíìsì wò ó má ronú mọ́ ò báyọ̀ iwájú tó ń dojú kọ àdá èyí tó ń dẹ̀ fi sílẹ̀ náà ò ní bàjẹ́ pẹ̀lẹ́ má ronú jọ lágbára ọlọ́run ohun tó máa fi ṣe ilé ayé ọlọ́run máa pèsè ẹ̀ fún ẹ. láti ṣe lọ àmì ò lè máa bára jẹ́ báyìí ọpẹ́ ló yẹ ká dùn pẹ́ẹ́nì mọ́mí ò kwákùn ọ̀nà tó bá fọ mọ́lẹ̀ láyé tó lọ kó fáyé lẹ̀ ṣé wíwọ lélẹ̀ you understand nítorí ọlọ́run you don't need to you don't need to out there stop ẹ̀ náà. it's okay o ti ń ṣe bí ọkùnrin bọ̀ látàárọ̀ má tó wá máa ṣe bí obìnrin ṣùgbọ́n ìṣèjọba wà mọ́ra máa gbọ́ ṣorí tó bá sunkún láti ìsìn dèrò ayé òní kìlọ̀ wọ́n lè ti lọ sí i ṣùgbọ́n ká máa dúpẹ́ fún ọkàn lọ́wọ́. ọlọ́run ni wọn kò lè ṣe nǹkan máa ń fàyọ ọpọlọ adúpẹ́ pàmò wọn kiri adúpẹ́ pàmò àmọ́ wọn káàkiri lójú títì bí wọ́n yà wòlíì nǹkan kan tó ń bọ́dà mi mo dẹ̀ mọ̀ pé ìyẹn lè sọ ọ̀rẹ́ nǹkan ah, ṣe rí mo wà ní skul sí kọ́mpìnì mọ́ mi dẹ̀ wà ń bẹ̀ mi ò lè má wà ní skul kí n tún bá kọ́mpìnì mọ́ mi má wò pé ta ló lè ṣe tó lè handle kọ́mpìnì yẹn fún mi tí n bá wà ní skul but mo wò rárá rà mo pé yìí nìkan lè wà competent tẹ̀lé ṣe torí ẹ̀ mo ṣe ròyìn ẹjọ́ ẹ bá mi handle kọ́mpìnì yìí ṣé nǹkan tó ṣe pè mí wá ní ló bá ní kí n máa sáré bọ̀ àyà mi ti já <sighs> lóòótọ́ nǹkan tó ń bi mí is a big one but um, mi ò ní choice pé company sista náà láti ilẹ̀ ó mọ̀ òun ṣe nǹkan tó ń ṣàjèjì sí mi èmi náà mọ one or two ní one or two ideas ń pa and pẹ̀lú ọlọ́run ọlọ́run á lè kọ́ mi mọ̀ ṣe ó yẹ kí mi náà lè èmi náà gbìyànjú tí má lè ṣe ń bẹ àbí. ọlọ́run kò ní mọ̀ ṣe mà lẹ́nu gbogbo àwọn dọ́kúmẹ̀ntì lélẹ̀. documents and... Um, okay. financial... Okay, I want them to know original documents mari okay kí èmi kó wọn sọ́wọ́ okay. sàlẹ̀ lè fi máa rán company yẹn náà ni all other things hmm, tàbá ti dé ọ́fíìsì sí máa fi ohun nǹkan tó máa fi hàn. ó ní nǹkan tó tóbi nǹkan irú kọ́pì tó tóbi bẹ́ẹ̀ yẹn so many things gan ló yẹ pé mo ṣì máa go through ọlọ́run ọlọ́run akọ wa mọ̀ ṣe wàdí ẹ̀kàwé ẹ̀yẹ gidi and I promise I will do what I can do I will do my best. màá nù ẹ̀ màá nù ọ̀yá ẹ̀wọ̀n oṣù wa yẹn. lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ kí ni mi ò láìkẹ́ mi ò gbé ìyá mi wá sí ìdìsínú ká. ìyẹn stop ẹ̀ o. síbẹ̀ ni màá nù ẹ̀ hands down ní mí nìyẹn. ibi gan màá nù ẹ̀ màá nù ọ̀yá ẹ̀ màá nù ẹ̀ o gbogbo àwọn fámìlì àṣìbà. ṣótán ṣótán ṣótán. ìyẹn yàtọ̀ ìyẹn yàtọ̀ mo ní kọ́ ọmọ mi náà ló Hello. gbogbo ẹni tó bá fẹ́ pé kó máa bọ̀ kó fẹ́ jìyà o. ta ló ń sọ̀rọ̀. èmi Tósìn. Tósìn báwo ni. mo wà pa o ẹ̀yin náà kọ́. ẹ kújọ́ mẹ́ta o àgbóhùn yín la fi ní ká pè yín wò o. ìwọ school ni gbogbo wàhálà school yẹn pọ̀. ìgbà wo lẹ wá ń bọ̀ lé wa. next week ṣá ó yẹ ká ti round up máa a máa wálé next week. ok o àmì sìn yín la fi ní ká pè yín wò o. ẹ̀yà. Hey, uh, Eh, eh, bọ̀dá mi lẹ́kọ̀ọ́ ń kọ́. Ah, lẹ́kọ̀ọ́ ó wà ń bì ó fẹ́ bá a sọ̀rọ̀ àbúrò ẹ̀. hello Tosin. hello bọ̀dá mi. ìwọ ò rí fóònù ẹ̀gbọ́n ẹ pé fóònù ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ ló ń pè ẹ ó wà lára ẹ. ṣé ń gbọ́ bọ̀dá mi ìgbà tí mi àbúrò yín ò bá pè ṣé kò yẹ kẹ́yìn tẹ́ jẹ́ ẹ̀gbọ́n kẹ́ ẹ pé àbúrò. àwọn bá kan ọ̀bọ̀ náà nìyẹn à ṣe bí ọmọ òròbó tí wọ́n máa lọ́kùnrin kiri. Ah, ó wà lára ẹ̀ ó wà lára ẹ̀. ó dáa mo ti gbọ́. báwo ni ṣọwọ́ ọ̀kẹ́. ee wọ́n wọ́n eh, short ni náà wá. Ah. Ah, two short ni náà ẹlẹ́ẹ̀kejì lè mí. Eh. all right darling ma èmi náà pè mo á rí ilé sùn. all right tó máa máa expect call yín gbà náà. tó bá fẹ́ pè next time fóònù tèmi ni kò pé o lè bá báyọ̀ sọ̀rọ̀ lórí fóònù mi ló ti yí ẹ. bàǹgbé fún yìí. Eh, you don't have to behave like a cheap girl okay. ah uh, all right. cheap báwo hello. àbúrò mi fẹ́ pé ìwọ ló pè. ẹ eh, báyọ̀. ọ̀rọ̀ later eh, má dẹ́gbọ́n ẹ lóhùn. ok ọ̀dà i ma expect. Eh, ó wà lára. all right. one shot ní ọ̀ṣọ́ láyà ìtàlẹ̀. ṣó tán. tí jábọ́ láyé láyé àbótí jábọ́ ni. àrùn kò kọ́ ọ́. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Tosin. Happy birthday to you. Listen, today is your birthday. Amen. About she be by Lottie, who has celebrated birthday. Ah, no. Àtijọ́ tí tó sì ti sọ létí mi, àtijọ́ ẹgbẹ́ tí wà ní mẹ́mórì, mo lè gbàgbé láyé lẹ́gbẹ́kọ́ ẹ jókòó ẹ jókòó ẹ jẹ́ ká ṣe fàájì ẹ jẹ́ lọ gbé champagne wá. legs mo fẹ́ pàkíyèsí yín sí nǹkan ọ̀rẹ́ ta ti ń bábọ̀ láti kékeré ẹ má jẹ́ kí nǹkan kan dàrú àwọn kan tí mò ń rí òdùmọ́ mi nù. kò sí nǹkan kan tó máa dàrú ibi orí ibi ayọ̀ ló máa já sí hmm. kò yẹ. ah <laughs> let's pop champagne. báyọ̀ báyọ̀ ló mú wáìnì. ó ṣe ni mo wáìnì àbúrò ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ dé náà ni mo wáìnì. òun tó ṣe bẹ́ẹ̀ dé gan-an gbọ́ wà wáìnì wàá mu wine. oh ní choice now. ah God must you reply. anyway. kò sí kí ló bá mu àmà àṣòro. tó jẹ́ ìdósìn. tó sì máa àrí wine. come on let's do something now. <laughs> oh, wow <laughs> happy birthday dosin. oya àná mi wọ́n máa kọ́ come on. Uh-uh. gbà lọ́wọ́ ẹ̀ come on come on. Ah, máa wọ ìgbógbó ẹ̀ náà ló máa kó come on. gbẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ bye. why you behave like this. lẹ́kọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ náà. alo mo máa ń yẹ oya leya leya leya. all right tosin ẹ eh? um, pack am gift yeah? don go come on. pàdé mi ṣé ká ṣe máa fàájì lọ lẹ́kọ̀ọ́ like it but mi ṣe honestly mi like it. Why? dẹ̀ gbọ́dọ̀ já gift ẹ̀ fún ẹ̀ délé two hundred ó ṣàlẹ̀ sí i. gbanà ó. nǹkan tí mo request nǹkan pé mo fẹ́ mọ bí gbogbo owó tí ẹ ti realize um, láti bí a month ago mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ná owó bó ṣe ń wọlé bó ṣe ń jáde and it is everything is it ready. Yeah. Can I have a look? Uh, actually, for the past one month, gbogbo owó tí a realize is uh, 25 million and our expenses is just 2.7 and everything is same. Okay. Uh, actually we kin ti kó gbogbo report fún yín láti job Friday. Okay. But we lost the Ministry of Finance But tí ma fi dé jọ́ yẹn close. So mo ṣe pàdé accountant tó ṣe kó fún mi náà ni Yes. Actually, we should kó wá sin. Aṣálẹ̀ bó ṣe We nìyẹn. Kó tó di pé close the office and then gbogbo next street tó ẹ̀ka ṣe láti ṣe ìgbẹ́ wọn ti sáyẹ̀nsì ló we kí ti get vaccine. Looking at these reports, there's an outstanding of 200,000 naira. Company will a grant facility. And why did you do that? Kí ló dé? A grant facility and to pé company yẹn good sí wa ni. Àti pé wọ́n promise pé títí fifth of this month wọ́n máa sanwó I Ṣé a sucker Ṣé kìí sọkọ pray be, on san owó yẹn time tó tún pa àwọn àsun. Tí wọ́n bá san owó yẹn, gbogbo ilẹ̀ máa fara ní kí sọ̀kọ̀ fún iṣẹ́ tí tẹ́ bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ lọ́ọ́ ṣe máa ṣiṣẹ́ yìí tẹ́ bá ṣe ìmẹ́lẹ́ pẹ̀lú iṣẹ́ oníṣẹ́ definitely tẹ́yìn náà bá ti bẹ̀rẹ̀ sí ní operate company tí àwọn ọmọọṣẹ́ yìí náà máa ṣe same thing fún yín ìrẹ́jì òsì nínú pictures bó bá ṣe jókòó ló ṣe máa bá ara ẹni photograph so bẹ́ẹ̀ bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ ló ṣe máa ṣiṣẹ́ yín tẹ́ bá fi tẹ́ bá ṣiṣẹ́ oníṣẹ́ diligently iṣẹ́ tí yín náà wọ́n máa fi taratara ṣe fún yín ni and another thing from now on anybody tó bá ti ṣe kò sí nǹkan tó jẹ́ warning letter sack letter ni I hope we're all clear that is all I have to say please I need a copy of my table still send millions in a box man okay. you can all go back to your office. All right. Hmm. ọ̀rẹ́ mi ṣáàlì ah, ah. bínú sí mi ò ah. ní bínú sí mi ó wò pòrí mi látijọ́ yìí kí ló dé iṣẹ́ tí mo gbà ni o ẹ ṣe mú mo rántí company tí tajọ sọ yẹn àárọ̀ títí dògbà ibẹ̀ ni mo máa wà mi ò ní one minute báyìí fúnra mi ṣe bí nítorí pé mò ń kọjá wá jẹ ọba. ẹ mo pè é lẹ́ẹ̀kan mo ní kó wá bá mi ra ọ̀rẹ́ kí ló fẹ́ mi. mo wà òkè. owó máa wà bí. a ní mo wà òkè. <laughs> ó yá padà lọ máa ṣiṣẹ́ ṣé bí torí pé mo kọjá wájú ilé ọba ni mo ní kí n máa yà láìkí ọba òun ló jẹ́ kó rí mi o hmm. tòró ti jẹ́ weekend hmm. ah, tó bá ti jẹ́ weekdays báyìí mi ò ráyè ara mi mọ́ rárá rárá iṣẹ́ ni àṣekúndúrógún báyìí. ọ̀rẹ́ mi kò dáa o látàyé alálùmọ̀lẹ́ ó wá dáa fún ẹ tán báyìí ó tiẹ̀ wá rántí mi pé kò tiẹ̀ fi aṣọ méjì kan fi jù mí lórí kó dáa ṣé fẹ́ kí n jẹun ni. mo ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún ẹ a mi ò ráyè rárá ṣé lọ́ọ́ ni mi ò ráyè rárá rárá. bí bá ti lọ láàárọ̀ báyìí alẹ́ ni mo máa ń wọlé. ẹ wàá dẹ̀ fi rán ọmọ sí mi. Ah! màá ṣàtúnṣe màá wẹ̀ màá wò dà. ẹ tó ṣe olówó àmì mọ́tò bá mi mọ́tò ṣé kò ní àbí tó ṣe mọ́. toro ti rí mọ́tò tuntun tá ò ra o ọ̀fíṣà kàtọ́ fún mi ibi iṣẹ́ tí mò ń sọ yìí náà. ọ̀fíṣà kà tó fowó ẹ̀ rà kí ló ṣe àgàjà ló fún wa bí iṣẹ́ aláṣọdù ibi iṣẹ́ náà ti fún mi. nǹkan tí mo fi béèrè ni pé nítorí pé mo ti rẹ́ni tírú ẹ̀ ṣẹlẹ̀ sí rí ni tó yẹ pé ọ̀fíṣà kànáà gbé fún wọn fún lẹ́kọ̀ọ́ sí kan even cook wọn fún kò tó ká tó wí ká tó sọ wọn dá dúró wọn lè ṣe dá dúró báyìí débi pin ó kó pátá díẹ̀ tó ọ̀gá rẹ̀. ẹ̀yọ́ ló ń jẹ́ kéde ní ẹ̀ṣẹ̀. ṣe wèrè ní ẹ̀tọ́ wò ó ló ti fẹ́ nítorí gbogbo jò pé tó máa lò tí gbogbo kí ní tó máa fi jẹ́ tiẹ̀ tó máa fi di báyìí tó máa fi gbogbo di jókòó ẹ tó máa fọkàn balẹ̀ kí ìlú kí gbogbo kí ní tó jẹ́ tiẹ̀ kó fi ọ̀rẹ́ opportunity comes but once ṣùgbọ́n sọ pé ọmọ yìí kò ní bàbá kò ní ìyá hmm. olókùn bùsókè fún ẹni kó mú kó grab ẹ ọlọ́run máa bless ẹ ni kó mú kó grab ẹ báyìí ìnà kó fún rí ẹ síbí báyìí ta ló fẹ́ bí ẹ kò lébi kò lára tí yóò bí ẹ. Ah. báwo ló ṣe ronú yìí ọ̀rẹ́ mi bó ṣe ronú yìí ò dáa ìrònú ìkàgbá ló ronú yìí báwo ló ṣe máa suggest irú kan bẹ́ẹ̀ kó dáa ọ oh, ìṣòro yóò dá rárá ilé mi ìdá mi pẹ̀lẹ́kùṣẹ́ máa jà. yes ma ó dẹ̀ ọ̀ ma ìwé ẹran dáadáa. ṣé kò sí. no kó má bàa sí i kí n ti sùn látẹ̀kàn bọ̀ mo ní kí n ṣàdúró dé nǹkan fi jẹun tán ẹwọ ẹjọ́ mọ́mì mo fẹ́ fi sùn yín lára. mọ́mì ẹ kí ló ṣe. èmi àtàwọn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn lé ni ìgbà tá à ń padà bọ̀ lọ́rẹ́ wọn bá bẹ́ ẹ́ ọ̀rẹ́ o èyí máa wùn mí kíní kan kíní kan ìgbà tí mọ́mì máa ṣàlàyé fún wọn náà bá kó ọ̀rọ̀ kalẹ̀ ẹ̀ kí mọ́mì wá bó ṣe máa gba kọ́ńpìnì tí bọ̀dà báyọ̀ fún wọn pé kó máa mójútó débi pé wọ́n ní gbogbo nǹkan kí nǹkan tó bá gbà nìkan fùfú. Mm-hmm. lóòótọ́. ẹ wo ẹ kìlọ̀ fún mọ́mì o kó má di pé wọ́n máa fi ojú olóore gúngi o. <laughs> kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ah! kò jẹ́ bẹ́ẹ̀ mo mo mo trust ẹ kò jẹ́ ṣe bẹ́ẹ̀ ah! a jẹ́ pé tó bá ṣe bẹ́ẹ̀ ìka tó ń fún lóúnjẹ jẹ ló yẹn nǹkan tí mo sọ nìyẹn dáàdi. kò tẹ́ jẹ́ bẹ́ẹ̀. sórí tóbìnrin bá ti bẹ̀rẹ̀ sí í kọ́ rẹ̀ wàhálà ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn hmm, má bá sọ̀rọ̀ tó bá dé wo o ṣe ọmọ mi á dáa fún ẹ wàá sóríire ọkàn yẹn á balẹ̀ tó bá tó àkókò tó bá yan ọkọ tiẹ̀ igun ọ̀hà ẹ báyìí lọ́lọ́ọ̀ bá mi ṣe fún ẹ torí òun bá mi tún lé ayé mi ṣe ni. iṣẹ́ tẹ́lẹ̀ èmi gómìnà bẹ́ẹ̀ bá ti lọ láti má sọ pé. Ìbàdàn left aṣọ sí left. mo bí yín lẹ́kàn pé ṣé mẹ́ta ni kí n tó wà ní ẹ̀sọ́ rẹ̀. Ah, ó rọ lọ́run ó bá ti kó náì wá adé fún ní mẹ́ta mẹ́ta sọ. lọ́wọ́ lọ́kùnrin ọ̀sùn máa ń bá bàbá ẹ̀ lọ́yà. ẹ dúró náà a kàn ṣe fàájì látàárọ̀ àti ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yọkàn báyìí lórí bí ní ayé wa ṣe máa dára. nǹkan tó fẹ́ ṣe kí ni ìgbésẹ̀ tá fẹ́ gbé táyé wá fi máa wà òkè tó máa dán mọ́rán bẹ́ẹ̀ ti ṣe bèbí tẹ́lẹ̀ pé I love business so much and I'm into business already bẹ́ẹ̀ méjèèjì ṣe máa bá mi wo owó tí mo ti nílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ah. anyway um, òótọ́ ló kọjá ní jù mí lọ. èmi náà ti sọ pé màá raise irú topic bẹ́ẹ̀ you see um, èmi nígbàgbọ́ wípé bá a ṣe ń kóra wa kiri bẹ́ẹ̀ náà ló ṣe ká máa bára wa sọ òótọ́ ọ̀rọ̀ do you get but but believe tèmi ó lè yàtọ̀ sí tiẹ̀ tiẹ̀ lè yàtọ̀ sí ti báyọ̀ yìí lọ. of course ó ti gbọ́dọ̀ mm. yàtọ̀. èmi personally mo intend láti continue education. kìlọ̀ ṣe masters ní ìlú òyìnbó because àbọ̀ ẹ̀kọ́ ò make sense to èmi o tó bá graduate kó university àbọ̀ ẹ̀kọ́ ni so tó bá fi masters mọ̀ ẹ̀ ìgbà yẹn máa mọ̀ pé yes ẹ̀kọ́ ti complete ìgbà yẹn máa ṣe gbígbèsè. but the truth remains that. Um, gbogbo nǹkan tó bá ń káwá mẹ́rin fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe dáadáa. Um, mọ́mí èrò mi ò ní hmm, for me èmi kàn fẹ́ lọ sí abúlé kan kí n dẹ̀ lọ máa ṣe teaching job mbẹ́ yes nǹkan tó wù mí nìyẹn. abúlé teaching job why. well nǹkan tó wù mí wù mí bó tilẹ̀ jẹ́ pé o tiẹ̀ ti bú wa pé ẹni tó bá ka yunifásitì jáde tí ò lọ ṣe masters àbọ̀ ẹ̀kọ́ lókà mi ò yín ọ̀kan mi the major thing is mo fẹ́ lọ ṣe teaching job lábúlé kan and moreover. bí mo ti ṣe sọ̀rọ̀ yìí gan-an ti plan i next week ó yẹ kí n mú. Ah. so tí mi ò bá dá tọ́pìkì sílẹ̀ ọ̀rọ̀ yẹn máa máa gbé inú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a ti mọ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ní sọ́sítà báwa ni alákọ̀ aṣàmàtúnàbọ̀ ṣájá lè rọrọ títí kó ṣọ́jú lé méjì moreover tí n bá tiẹ̀ fẹ́ mú anybody lọ mi ò lè mú kọjá tó sìn yes ṣé wàá yẹ ká tún máa sọ ọ̀rọ̀ yẹn lójú àná mi. tí ìgbín bá fà garawa ṣe. ta ẹ ta lànà ẹ tó ń sọ. ìwọ eh, of course. kí ló ti báyọ̀ máa ń ṣe báyọ̀ kí ló happen kí ló ṣẹlẹ̀ ta ló fún ẹ lọ́mọ ṣáǹtì mi fún ẹ lọ́mọ ni àbí fámìlì mi kankan fún ẹ lọ́mọ àbẹ́ mi fún ẹ mi sọ pé ok àbúrò mi rè o máa fẹ́ kí ni ìtumọ̀ yẹn gan. ta ló yàn tó mọ fẹ́ tó ń pèrè lánàá mi gan. lẹ́kàn tún bẹ̀rẹ̀. mi ò no mi nǹkan tí mi ò like mo sọ fún mi mo lóò lè fẹ́ àbúrò mi kí ló yẹ tó máa kí ló yẹ tó ń tọ́ ọ̀bọ̀ mi lẹ́nu máa gé ẹ̀jẹ̀ mi. bọ̀dé lẹ́kàn ṣé wọ́n ló fẹ́ fẹ́ àbúrò yẹn. bó mo ò fẹ́ àbúrò mi bọ́ tó lè fẹ́. ìyẹn ò wá ní kí wọn náà gbóhùn sókè bóyá gbóhùn sókè yẹn. ah ṣé wọn kò rò lánàá ni. sorry for sorry sorry for using that word. ṣé yóò bá ṣe ọkọ máa ń fọkọ̀ gan. má sọ pé o máa fọkọ̀ má sọ pé o máa fọkọ̀ tóun bá ti gbà pé ìwọ lànà òun làwọn eléyìí ló máa gbà lọ́wọ́. mo fẹ́ mọ̀ pé gòlò àwọn àjọ ṣá mo lè fún olórí ẹni bọ́tì o ìtumọ̀ kan ah! àbúrò mi ò lè fẹ́ àbúrò mi fẹ́ o lè fẹ́. tọ́sí tọ́sí. tọ́sí kí ló wà láàrin wa àti tó sì mọ ní ṣé òun fẹ́ báyọ̀ ó mọ̀ pé mo ti bá ẹ sọ several times pé báyọ̀ kì í ṣe ẹni tó lè fẹ́ ṣé òun fẹ́ báyọ̀ tell me now. ẹ dúró náà ìgbà náà wà nǹkan ṣáà ni mo fẹ́ fẹ́ ni. Ah. ìjọ ọ̀tẹ̀ lọ́rọ̀ tó sọ yìí ìjọ ọ̀tẹ̀ pẹ̀lú you are very stupid tó ń tẹ̀lé bá ẹ máa nà mí pálí ni ẹ máa nà mí pálí pálí ni máa ní. àbórí sórí ẹ kó sa ẹ máa pálí sí mi wàá jẹ ìyá wàá jẹ ìyá ẹ máa pálí sí mi pálí ni. aṣẹ́wó ọmọ ló ló fẹ́ yà. sọ̀rọ̀ yìí ni ó mú wọlé tó wá tilẹ̀kùn mọ́rí wọ́n gbóúnjẹ sílẹ̀ ò jẹ bẹ́ẹ̀ ó dàbí ṣé nǹkan tó yẹ kí mọ́mì sọ náà sọ yìí ṣé kó tó yẹ kó sọ jáde lẹ́nu náà sọ yẹn ah, ah. ṣé bí nǹkan tí bá fẹ́ náà máa bá mi fẹ́ èwo ni kó máa support bàrà nìkan. ẹ sori mo understand ìyẹn ò tó kó máa bínú ìyẹn ò sì tó kó banújẹ́ wò mí dáadáa ṣé nǹkan tó fẹ́ nìyẹn ó ní dùnnú ẹ ní ti tèmi o gbogbo nǹkan tó bá ti fẹ́ ń lè mi bẹ́ẹ̀ fẹ́ kí ni reason mi wípé ní tó bá ti ń jẹ́ ìdùnnú títí ẹ̀ ó ní ìdùnnú títí mi. olúwa tó ṣe síbò mọ̀ pé òòpọ̀ lọ́wọ́ mi ìwọ nìkan ṣoṣo náà ni mi sì fẹ́ rí ọkọ mọ̀ ronú rárá èmi fọwọ́ sí o gbogbo tó bá ti fẹ́ èmi mo fọwọ́ sí. after all báyọ̀ àbí kí lorúkọ rẹ̀ ẹ̀ kì í ṣe mọ̀lẹ́bí àkì í ṣọmọ ìlú kan náà èmi ò wá mọ bàrà mi dẹ̀lẹ́rù tí ìyá rẹ̀ àti ẹ̀lẹ́ kan wá gbé karí ẹ̀ wo yóò dà fún ọ ọkàn rẹ ó balẹ̀ èmi fọwọ́ sí o bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn ọ̀kàrẹ̀ má bínú mọ́ ìyẹ̀rú ọ̀kẹ́ ọmọ lọ́fà mọ̀jọ ọmọ lọ́làmí ọmọ abisujókọ ọmọ ìyá kátàkìtì lódò olóró ọfà ọmọ búre ọmọ láàrin ọmọ kò gbọdọ̀ yòókọ̀ ààyè ẹ̀ kalẹ̀. tósìn tó bá wà ń bẹ́ẹ̀ ni ayé ẹ̀ lẹ́nu bí ẹ̀gbọ́n yẹn àti yọmí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí mi wọ́n sọ̀rọ̀ sí mi tó jẹ́ pé in fact ọ̀rọ̀ tí ikú ń gbọ́ tí etí ẹ̀ fi di wọ́n sọ sí mi àmọ́ torí ẹ̀ ni mo kàn ṣáà ṣe gba gbogbo ẹ̀ sára ó dùn mí gan o ó dùn mí but kí ni mo fẹ́ ṣe. mi ò mọ nǹkan tó ń ṣẹ̀gbọ́n mi ò mọ problem o ẹni bí lóyún pé ìgbà táwọn náà délé náà bá mi tó sọ̀rọ̀ sí mi mo sọ̀rọ̀ sí wọn padà mo mo mo bínú gan mo sọ̀rọ̀ sí wọn pé kí ló dé gan eh. ṣáwọn náà fẹ́ fẹ́ mi sílé ni tí ìbá fẹ́ ọ̀rẹ́ yín ọ̀tá yín ni kí n wá fẹ́ àbí bóyá àwọn náà fẹ́ gbé mi sílé àsìyàwó ni kò tiẹ̀ yé mi i was so mad ọdún wọn nà mí o ah wọn nà mí lọ́jọ́ yẹn wọn ah wọn nà mí seriously lọ́jọ́ yẹn i had to keep to myself mo kọ rọra wà nù room mi ni until tí pọfú mi kọ wá yọjú pé àfi ah, ló ṣe mí tí mi jáde mi ìrìn àwọn òrí mi ń dání and all that ó dẹ̀ nígbà tí sọ gbogbo mind mi fún wọn mo dẹ̀ sọ fún wọn ìpè ṣe bí nǹkan tí n bá fẹ́ ló máa fẹ́ pẹ̀lú mi what's the i don't know. ẹ wẹ tó sì inú mi dùn gan It despite gbogbo nǹkan tí à ń face O sì dúró láti sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi. ṣé wàá rí ìfẹ́ wa yìí ọlọ́run ní pàmò ẹ̀. ọlọ́pẹ́ ọlọ́pẹ́ sáà ọ̀gá ni ìgbà tẹ́lá máa jáde. ọ oh, mi ò gbé mọ́tò jáde eh, um, mo ń travel ni ó lè máa tó oṣù márùn-ún tó dé envelope tí mo fún ẹ láàárọ̀ yìí owó ẹ oṣù márùn-ún ló wà níbẹ̀ hmm? but um, ṣáàdé kí n gba ilé ìsìn tó tẹ́kẹ́ ó yẹ kí ilé náà gbé mi dé ibi tí mo lọ ọ̀gẹ́t <laughs> so bí mo ṣe fún ẹ lówó yìí kò ṣe pé kó wá máa náwó nàkúnà o àbí kó máa ṣe ẹ́ ní ààbò èyí tó bá yẹ kó send lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ àtọmọ send ẹ̀ sí wọn kó tọ́jú ilé fún mi mi ò rányàn kankan wá lé o mi ò rányàn kankan wá lé o. ọ̀dà ẹ̀sà ló sì tẹ̀lé ní àgbẹ̀ mọ́tò jáde. àgbẹ̀ mọ́tò jáde nìyẹn mo kàn fẹ́ lọ sí gbogbo kí n lọ wo bí ẹgbẹ́ ṣe rí ọmọ kan tó kàn wí kí n ṣe nìyẹn. ọ̀dà ẹ̀sà ẹ̀kọ́ ẹ̀sà ọ̀dà ẹ̀sà. gánà àrùn jáde ha ẹ síkà tó pè ní màá lè ẹ àsìdá wọn pè ní lánàá ó jẹ ta ẹ lẹkùn lọrùn náà ha lẹ́yìn wàláì àwọn àgbà ilé ìdílé mi ha mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi pàápàá jùlọ àwọn ìròyìn tá a mọ̀ ń wípé àwọn òyìnbó yẹn wọn ò àwa láwọ̀ dúdú mo sì mọ orú ọmọ tó jẹ́ jọ nítorí ọlọ́run kó ṣe jẹ́jẹ́ tó bá ti dọ̀hùn wá sí bójú rere ọlọ́run pàdé lọ́hùn wàá àánú pàdé wàá kẹ́rù wàá kẹ́rù bọ̀ wálé lágbára ọlọ́run. ẹ wò ṣe yí èyí tẹ̀yìn ti sọ èyí táǹtì mi náà ti sọ ó ti tó ọmọlúàbí kó fi kó fi ṣe nǹkan tó dáa mo promise pé kò ní sí lábẹ́ àdúrà nìkẹ́ túbọ̀ máa fẹ́ràn mi lọ́wọ́ pé kọ́lọ̀ kò jẹ́ kí n kírun. ẹ lágbára Ọlọ́run ọtí kò délé láì tí ìbò lé ọtí kò délé ẹyẹ kan ìfòkù forí sọgi ọgbọ kọrin ní jáàmù ẹgúnlẹ̀ láyọ̀ bó bá ti wá ń dọ̀hún kó o pè wá o kó o sì fi wá lọ́kàn balẹ̀ kò dà kò burú. tó o bá ti jalè tán ní airport mọ̀ bọ́ lé ni o mọ̀ wá ǹtí ẹ lọ sóò gbọ́. ó dà o. tẹ bá ti róbìnrin lọ́nà ẹ kọ́ wù pé anybody lẹ́kọ̀ọ́ lè dẹnu kọ ó gbégò dúdú sójú ó wọṣọ dúdú ó wọ bàtà dúdú ó tún wá kó sínú dúdú tani in fact i'm very sure pé inú ẹ̀ gan ó máa dúdú. o oh, come on baby má wo station. mẹ́rin sì tó bá wait wait kúrò dáhùn. hell you and your mom. Ọ̀rẹ́ jẹ́ ká lọ jọ. For oh, baby. Kí Baby. Ah jẹ́ àlọ́jàre. àwa kan la wà bẹ́ẹ̀ sí ká wá tí ọkùnrin kó tiẹ̀ pè wá àmọ́ àwọn sọ pé kí wọ́n ń fi ọkùnrin kan fà. Oh ọ̀rẹ́ ọ̀dẹ̀ mi nù bí mi ó lè jẹ́ kí inú bí mi ṣé tọ́mọ̀ tiẹ̀ wá sọ̀rọ̀ irú inú bí fura mi ni. ẹ can you imagine o bó ṣe rí o ó dàbí àpò tó fi ń wọ ráìsì sí i. Oh, ọ̀rẹ́ jọ tó máa ń ká àwọn ṣe eré ilé let's go let's go àbúfẹ́ lọ bá ní fúnra yín nínú álífábẹ́ẹ̀tì yorùbá ta ló lè sọ fún mi eye fówẹ́lì ta ní nínú álífábẹ́ẹ̀tì yorùbá gbémi. mẹ́ta. ọ̀ ò gbà ó yá jókòó ta ló tún lè gbìyànjú ó yá fẹ́mi. méje. méje ẹ pàtẹ́wọ́ fún un ó èyí ni àfihàn pé fẹ́mi máa ń ka ìwé ẹ̀ dáadáa nítorí mo ti kọ́ yín ní kinní ní ìjẹta nísìn àwọn fáwẹ́lì tó wà nínú èdè yorùbá yẹn ó ń rè ó yá ẹ máa kà á tẹ̀lé mi a e e ẹ. E, i, I o ọ u ṣe rí tá a bá ti yọ eléyìí kúrò nínú alifábẹ́ẹ̀tì yorùbá yìí àwọn ìtókù kọ́nsọ́nàǹtì la máa ń pè é kí ni mo sọ kọ́nsọ́nàǹtì ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí a e E. ó yá Fẹ́mi dìde kó kà fún wa. a a e ẹ e. e. e. i o O, u. ẹ pàtẹ́wọ́ fún un. ẹ̀hẹ́n ó yá jókòó nísìnyí ẹ wá kọ jáde nínú ìwé yín tẹ́ ẹ bá ti kọ jáde ẹ wá fi hàn mí tí ẹ bá ti délé kẹ́ tún gbé kẹ́ kà dáadáa tí ò bá wá yé yín ẹ wá lọ bá àwọn òbí yín kí wọ́n kà á fún yín ṣé ti gbọ́ ẹ mú ìwé yín báyìí kí ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ tẹ́ bá ti kọ́ tán kẹ́ wá fi hàn mí. Hmm? ṣé pé ajégúnlẹ̀ sí bí báyìí báyìí mo kàn máa ń rí kọjá bí báyìí ni because ilé mi wà ń sálẹ̀ bẹ́ẹ̀. torí pé a ṣẹ̀ṣẹ̀ débí òun ló fà. ok ṣé ibẹ̀ ń wò mí yìí máa ń supply ọjà èmi yẹ̀pẹ̀ granite cement máa ń supply ẹ̀ mo dẹ̀ láwọn ọ̀rẹ́ gan tí máa introduce yín tó máa máa patronize mi níbí báyìí. a jẹ́ wípé ajé ló ti yìn wá láàárọ̀. in fact ẹ try mi mọ̀ pé ọjà kún síbí báyìí báyìí o bọ tí n ṣe wàyí truck tí mo gbé síta yẹn mo need hundred bags. okay okay ṣe máa rí. ah of course ẹ máa rí ẹ máa rí. Eh. Ah, secretary. Girl. Sir. Um, customer wa tuntun. You're welcome. Wọ́n máa ní the hundred um, bags of cement. Báwo lẹ ṣe fẹ́ san owó ma? Ah, cash ni. Ah, owó mi wà lọ. So pé àwọn boys kí wọ́n bá wọn load. Yakubu, cash ni. Ẹ lè tẹ̀lé. Ọ̀rẹ́ tó ní máa sanwó fún mi lókè. Ah, ó ti dà. Hello? Oh, ẹ nílé rí tó ìyẹn ò bọ̀ máa rí àf. no no problem tó wá pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn màá rally round ẹ á pé á pé a truck uh, no problem I am so thankful I am so so thankful thanks so much i really appreciate it. ń ṣe níbí ah, mo ní wá ìso ni mọ́mì. bí gbogbo igi àjàrà bá jẹ́ kìkì eléso ó lè rí èso rẹ̀ níbí àfìgbà tó o bá tó rí ẹni tí o fún ní òrùka òrùka tí mo fún ẹ ní ọjọ́ yẹn ó dìgbà tó o bá tó rí ẹni tó o fún ní òrùka yẹn kí èso kí o tó tara rẹ̀ jáde fún ẹ nítorí wípé òrùka yìí ó ní bàbá rẹ fi fún mi tí o fi jáde láti ara mi wá òun náà ló máa fún àfi tó bá rí ní èso tiẹ̀ náà máa jáde fún ẹ. mọ́mí um, ó dà pé ẹ̀ understand the race a ní èso èso yẹn mọ́mí mọ́mí. tí ìbára ẹni tí mo fún lórúkà mi ò ní lọ́mọ láyé mi ò dé tún ní níyàwó. ó ní ìkọ̀kọ̀ tí mọ́mì mú fún mi tọ́ ní kí n mú fún ẹni tí mo bá nífẹ̀ẹ́ and um, sórí ríǹgì ni mọ́mì ní ẹni tí n bá nífẹ̀ẹ́ jù òun ní kí n fún ní ríǹgì mo dẹ̀ rò pé ìwọ ló wà in position fún mi láti fún un sórí ríǹgì yìí wàá tọ́jú ẹ̀ fún mi ni o nítorí ọ̀rọ̀ ṣì wà lórí ẹ̀ lọ́jọ́ iwájú bá mi tọ́jú ẹ̀ ó ṣe é. Tósìn ni mo fún lórúkà yìí báwo ṣe wá fẹ́ rí Tósìn báyìí Tósìn. tó ń da láàmú yálà síyìn ni àbísọ. pásítọ̀ kò yé mi. ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìmúṣẹ rẹ̀ rí amúnurin wípé ẹ ti bá ìránṣẹ́ kan dá májẹ̀mú a ó ní àbí a ẹ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ àfi èèyàn kan tí tí mo like ní tòótọ́ eh, ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ọkùnrin eh, kan ìyẹn ọ̀rẹ́ wọn eh, bùrà báyọ̀. ògbó ni fún olúwa ní òkè ọ̀run ìránṣẹ́ tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ gangan ni ẹ̀mí tọ́ka sí bẹ́ẹ̀ ni olúwa lọ. bó àtìgbà tí bí ẹnu ọjọ́ mélòó kan mi ò kàn rí wọn mọ́ ẹ máa bá kádàrá mi yìí kiri ń bẹ̀ àmọ́ nítòótọ́ pásítọ̀ àtìgbà tí mi ò ti rí ọmọkùnrin yìí mọ́ mi ì rí ọkùnrin kan tó pè mí débi tó máa kọ́ mo fẹ́ sí mi rí ni wọ́n fi lọ ọ̀rẹ́ mi ló fi ní ah, kò sí nǹkan tó lọ́hùn ṣe tí pé ká máa bẹ̀rù bí. ọba tó ṣàwárí àkínyìn mi ó máa ṣe àtọ̀nà bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ rẹ̀ rà nítorí wípé òun ni alágbára òun ni àwa má lè dìtí ẹ̀dá kankan rẹ̀ tó dẹ̀ ṣiṣẹ́ rere bí òwò ti ń jẹ́ ti Olódùmarè yìí ẹ máa pàdé ara yín láàbẹ̀. àmín ẹ ṣe púpọ̀ pàṣẹ tó ṣe ṣo nìkan tí mo sọ fún ẹ ṣé tabasha ti rí báyọ̀ ọ̀rọ̀ yẹn ti parí. ẹ parí ó dáa ẹ wọlé jẹ gàgbà tó wà. ayérayé náà. Ah! ṣe bí èèyàn ṣe bí èèyàn. ṣe bí iṣẹ́ ni kẹ́ ṣe ni òun ló fẹ́ máa pariwo mo ń gbọ́rọ̀ ẹ̀ ẹ wo bọ̀dá yọ̀mí àtìgbà tí bọ̀dá lẹ́kàn ti travel ní ìgbúrò bọ̀dá báyọ̀ mi nọ́mbà àwọn tí mo dẹ̀ ní mo ti pè é pè é pè é pè é pè kò lọ. ibi tó wà ṣe ṣe tó kó tírélà kan mọ́ra pé kò ní. tírélà bíi ẹ ti mọ ìkejì náà kó lọ́wọ́. ẹ̀rọ ara sọ̀rọ̀ yàtúntì àgbà bísí yẹ. sọ́bìsọ̀rọ̀.

mi tàbí kó wá mi àbí nọ́mbà tèmi náà ti lọ́mọ mi. ẹ ṣáà má bínú bẹ̀rẹ̀ má bínú láti má sọ fún mi má bínú. actually lẹ́yìn ìgbà tí Báyọ̀ travel èmi àti ẹ̀kúra wa ìgbà tó yá nọ́mbà ẹ̀yẹn kò lọ́mọ nọ́mbà mi ló fi pè mí ẹ nọ́mbà mi tuntun wá fi pè mí yẹn lẹ́yìn ìgbà yẹn nọ́mbà yẹn náà tún lọ́mọ but nọ́mbà yẹn ṣì wà lọ́wọ́ mi lọ́wọ́ dísàn àfi ti ẹ so o lè wà lọ́kì ìkúrò ìkúrò. ẹ ẹ ọkùnrin ẹ wò nọ́mbà yìí kọ́kọ́ la máa fẹ́ ẹ tún fún wa ládírẹ́sì mi kí èsì bá ti dì tí ò lọ àtúnlẹ̀ lọ bá wọn lọ sí tó bá wà. nọ́mbà yìí. ẹ jọ ṣe mọ ibi tí wọ́n ń gbé bá. actually mi ò mọbi tó ń gbé tó ń gbé wa lọ láti gbà tuntun lọ ọmọ rántí pé gbà tó ń lọ dárúkọ àtàn tó bá ti rí àtàn ìwọ ṣàkóso báyọ̀ tíṣà ọ̀nà tó ń gbà ṣe tíṣe títí ẹ̀ yàtọ̀ tó máa wà nílé láti èmi mọ àtọ dáadáa tábà ṣàtijọ́ àyè òkèètì ẹgbà àtọ Ọlọ́run àṣẹ ọṣẹ ìwà ìṣe. Ó ti wà All right. báyọ̀ àbí kí ló tẹ̀ ń béèrè báyọ̀ lọ́wọ́ mi ṣé mi nìyẹ́ ẹ̀ ni tí màá ṣe máa gbúrò ẹ̀. ṣé o mọ̀ pé ó ti tójọ́ mẹ́ta tá a ti rí ọmọ yẹn mo dẹ̀ ń rí nínú reaction ẹ̀ pé ò tiẹ̀ bọ́dà láti wá ọmọ yẹn. ẹ kí ló kàn mí pẹ̀lú báyọ̀ náà ṣé mi ni mo ṣé mi ni bàbá màmá ẹ̀ ni tí mo ṣe máa mọ ọmọ bíi tí báyọ̀ wà. yàtọ̀ sí. kí ni. ṣé tẹ́lẹ̀ ẹ̀ bá kú tán ṣáà máa ń fi ẹyin ẹ̀ sọ́kò dànù ni. ẹ lọ sọ́ọ́ sí gbò. yàtọ̀ sí sórí gbogbo bó ṣe ń ṣe kọ́mìnì ọmọ yẹn gbogbo ẹ ní mò ń gbọ́ o. ẹ torí Ọlọ́run. ṣó mọ̀ pé Tósìn ti wá fẹjọ́ ẹ̀sùn mu dẹ̀ ti bí ẹ o takú lọ́jọ́ yẹn pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o hmm. nǹkan tí mò ń rí àfi kó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. ẹ torí Ọlọ́run ẹ mo fọlọ́ọ̀ bá bẹ̀yìn o ṣé wọ́n ní kọ́ńpìnì yẹn pé owó wọn ò pé ni àbí wọ́n ní mò ń rán ni bákanbákan torí mi ò mọ bàrùn mi dẹlẹ́rù ajínigbé kí wàá dọ̀pọ̀ ẹni tí yín báyìí sí. Hmm, tí mò ń gbìyànjú láti sọ fún ẹni wípé ìka tó bá fún ni ló ń jẹ ẹnìkan kì í gé jẹ. ẹwà ẹwà ẹwà ẹ má má bá mi sọ orú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí mọ́ mo fọlọ́ ọba ẹ má bá mi sọ orú ẹ̀ mi fẹ́ gbọ́n mọ́ ah, kí ló dé kí ni mo ṣe hmm. kí ni mo ṣe ah, ẹ ẹ ẹ ẹ ẹ rí kankan lọ́ọ̀ mi ṣé mo ṣe anything ni ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀ranjúmọ́ mi ẹ̀ranjúmọ́ mi ẹ ti má ṣe ní àgbàyàdẹ̀ yín nǹkan tí òkàn yìí lẹ̀ má ga sí ẹ lè fi tí ń ṣe tí kí ló kàn yín gan bẹ̀ tó tí ó kàn yín lè máa dá sí ẹjẹ láì tẹ̀ tẹ̀ wálé ayé wa jẹ́ ìjà kẹ́kẹ́kẹ́kẹ́ má dà. Báyọ̀ ni mò ń béèrè ládùúgbò yìí. Brabayọ̀ Brabayọ̀ pọ̀ ládùúgbò yìí. ẹ wo iṣẹ́ wo gan náà ń ṣe ni. wọ́n ní wọ́n máa ń pè wọ́n ní bọ̀dà tíjà. bra tíjà tó bá yẹ bra tíjà tí mo mọ̀ ah, kò ń ṣe ibi báyìí. ẹ bá ti dé junction yẹn street kejì ẹ ṣáà máa lọ sísàlẹ̀ street kejì. ọ̀kadà níbẹ̀ 楼下楼外楼，这样来青岛。 báwo ló ṣe gẹ́ẹ̀tì ibi tí mo ń gbé. Ah, ọpẹ́lọpẹ́ òun kò yọ mí àwọn náà ní tí n bá dé àdúgbò yìí pé kí n ṣàbèrè bọ̀dá tíṣà pé wọ́n máa júwe débi báyìí wọ́n tún fún mi nọ́mbà mo try nọ́mbà yẹn títí tí kò lọ. mo ti sọ fóònù last week in fact oh òun ṣe ọ̀rọ̀ bíi jẹ́ ká wọlé ilé tí mò ń gbé nìyí náà ah, jẹ́ àlọ́ yẹ́sì. mọ́nítọ̀ wọn ni agẹ́gẹ́ ọmọ tèmi gbogbo ẹ̀ ni mo mọ́nítọ̀ mo mọ́nítọ̀ wọn báyìí twenty four seven wọn ò fojú kan ra wọn náà. ẹ la ìwo rì bá a fẹ́ mọ lójú àríran òun mò ń wò yìí ó rí ní ó rí bọ́ ọ̀bá rí èmi rí. tí wọ́n bá gun ẹṣin nù mí in fact ẹṣin yàn ni sórí mo ń fi àkókò yìí ṣe ìlérí fún ọ wípé mi ò ní gun orí obìnrin kankan yàtọ̀ sí ìwọ nìkan nítorí ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ̀ wọ́n ṣe ìfẹ́ ìtàn rárá o ìfẹ́ àìṣẹ̀tàn rẹ̀ sórí tí n bá ronú gan ìwọ nìkan ni màmá ronú ẹ̀ inú mi dùn gan. pé ẹ̀yin ọkùnrin tẹ bá ń lé nǹkan tẹ ń wá wá tẹ ṣe nǹkan tẹ fẹ́ ṣe pé sí nǹkan tẹ ẹ̀yin ṣe rè wá. tó sì sórí àwọn ọkùnrin ló sọ yìí ó yàtọ̀ sí tèmi o mo fi ìfàyàláyà ẹ̀mí àti ìfikúra fún mi pé mi ò ní wojú obìnrin yìí àfikún mi ò ní gúrí ìgbóyè kankan yàtọ̀ sí mi èmi náà wá ṣẹlẹ̀ wípé ọkùnrin kankan ò ní gbọ́ mi mọ́ àfẹ́yìn. you. Ah! Èmi ti rí kọjá ìwé o. Omi kìí ṣe pé ojú rí jù nìkan kọ́ o. Àjọṣepọ̀ ti ń bẹ láàárín àwọn méjèèjì báyìí. má jẹ́ wọn ríra wọn wọ́n ti ń bára wọn ṣe pọ̀. bàbá sọnà àbí kí wọ́n fẹ́ra wọn. ṣé làwọn wo lẹ̀ sọ bàbá bá ah, ah, ah, ẹ ti gò ẹ̀wò ẹ̀wò àjọ sọ báyìí o ó yá ó yá bàbá ó yá ó yá ẹ kìíní sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi pa oríṣiríṣi pọ̀ sí bá ṣe máa yà wọ́n ìyẹn la máa ṣe ẹ bá mi yà wọ́n lórí iná ọtí ẹ̀fẹ́ ọlọ́run máa jẹ ọkọ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ òbí wọn ọgbọ́n fẹ́ra wọn o ẹni kẹ́ bá mi pàmò ẹ bẹ̀rẹ̀ sí ẹ máa ṣe kíní ẹ máa ṣe kíní àníkẹ́ ṣe kíní mi fẹ́ kó fẹ́ra wọn tẹ́ ẹ wọn ò ní fẹ́ra wọn nípa ẹranko tó ń pa yìí ọ̀ràn kankan omi jẹ́ wọn fẹ́ra wọn kẹ́mi tiẹ̀ bá lè láì ṣe bẹ́ẹ̀ ìní ewu ni ó fún ara rẹ̀ kò fi wọ́n lẹ̀ jẹjẹ mo ti sọ fún ọ wọ́n jẹ́ wọn ríra wọn má jẹ́ wọn ríra wọn wọ́n ti ríra wọn kódà wọ́n bára wọn ṣe pọ̀ ọ̀nà àbáyọ ni pé kí wọ́n fẹ́ra wọn. mo ṣe ń sọ fún yín lọ ṣe rí company tí mò ń sọ̀rọ̀ èyí èmi àti ìyá báyọ̀ la jẹ dálẹ̀ àìdíà tó gbé company yẹn dúró dè ní èmi tí mo suggest ẹ̀ rí wọ́n wá fẹ́ fi ọwọ́ lágbà mi lójú báyìí wọ́n wá fẹ́ mú èmi báyìí wọ́n fẹ́ yọ mí kúrò bẹ́ẹ̀ ni nǹkan tí báyọ̀ ń ṣe nìyẹn ó ní mi lára ó ń gùn mí gàràgàrà bẹ́ẹ̀ ni bàbá mo wá ti dẹni tí ò mọ̀ ṣe mọ́ báyìí wọ́n wá fẹ́ gba company yìí lọ́wọ́ mi èmi ò dẹ̀ ní lajú mi lẹ́kítà lùbọ̀ kó wọ́ mi ò lè gbà rárá bàbá mi ò lè gbà ṣe ni lọ́rọ̀ kankan tí mo fẹ́ kẹ́ ṣe ni wípé bí gbogbo iléeṣẹ́ ìṣe máa jẹ́ tèmi nìkan ni mo wá wá bẹ́ẹ̀ mo ti jìyà gan lórí iléeṣẹ́ yìí o ọlọ́run má dẹ̀ kí tèmi gbé lórí iléeṣẹ́ yìí mo ti jìyà jù lórí ẹ̀ ṣe wá lẹ́lẹ́kejì báyìí o ọmọ mi olúwa tó sì tọ́lọ́run tó kú fún mi ọmọ báyọ̀ yẹn ojú ẹ̀ wà lára ẹ̀ ẹ bá mi yọjú ẹ̀ kúrò lára ẹ̀ mi ìfẹ́ àjọṣepọ̀ kankan mọ́ láàrin wọn ẹ bá mi pín wọn níyà nǹkan tí mo fẹ́ nìyẹn nǹkan tí mo fẹ́ nìyẹn tó ló ti sú mi ó ti sú mi kí ni mo ṣe. ọ̀pẹ máa sọ mi lójú. bàbá mo mọ̀ pé wọn kì í sunkún lè fá náà ni mi ṣe fẹ́ ké. nígbà tó ti rí bí ọ̀rọ̀ rẹ ti ga yìí omi nígbà tí ìyá bá jẹrú ẹ̀yìn yìí ẹ̀ mọ̀ pé àwa gan náà ọkàn ò lè balẹ̀ ìyá òwúrọ̀ jẹrú wọ ọmọ dáadáa báyìí lórí tí ọmọ rẹ tí o kékeré ni níyàwó àmọ́ yín ó máa ní àjọsọ̀rọ̀ tó dáa tàlákọ̀ọ́kọ́ tó dùn ọ́ tó gbomi lójú rẹ o ìdodo bá dé ni kò tó rọrùn ohun tí odó bá ilé dé báyìí lọ́rọ̀ ló là á lò fún bàbá yìí ti á parí rẹ̀ á dé odó wọn àtúgbòrò iléeṣẹ́ òun mọ́ ìwọ lọ́mọ ìyá báyìí. wá rí tọmọ méjì ọmọ yìí bàbá yà wọn ojú wọn méjèèjì tí wọn fi ríra wọn wọn àti gbọ́dọ̀ padà fi ríra wọn mọ́. bàbá kékeré nìyẹn tába ti lè yà wọn wọn ò lè fojú kanra wọn mọ́ èmi máa méjì sọpọ fojú kanra wọn bó náà ti fẹ́ ríra wọn. ọjọ́ wọn bá ríra wọn ni wàhálà wà o sọ̀rọ̀ mi yọ má jẹ́ kí wọn ríra wọn mọ́ o. ọmọ òkè tí wọ́n ń kì mí ni èmi lámàá wò ẹ̀bùra burúkú ti ń jẹ́ látọ̀ pa ẹni bá ti kù mí ó kò jàgbà èyàn ló jẹ́ pé tó bá ti débì pẹ̀lú omijé ẹ̀rín ní ọ̀pá yìí òye ọ̀yọ́ ọ̀yọ́ ni. bí wọn mọ̀ ọmọ dáadáa ni bàbá pé owó kìí ṣe pé bóyá yọ̀ọ̀nà ní ẹgbẹ̀rún mẹ́rin. four thousand naira. ṣe bá dáhùn. Ah. <laughs> èmi ò fẹ́ nǹkan tó máa jẹ́ wípé ẹ máa sọ pé owó ò tó ẹ wá ṣe dáadáa mo fẹ́ kẹ́ ẹ ṣe kó kúnná. ẹ mọ̀ pé mo ì máa fún yín tíṣẹ́ bá ti dáhùn báyìí màá tún wá rí i bàbá. iṣẹ́ rẹ̀ ti parí. ẹ ti rán owó iṣẹ́ o ti rán mi. dárí jì mí. gbogbo wa rírà tó wá ń wí ní ìsìn ṣé bí tinú rẹ ló ṣe a sì wí fún ọ títí ògbọ́ngbà náà wọ́n sì lẹ́ni tá a bá wí tí ń wa àrùn òkè ó ṣe tán tí ó parun ni ó wá jájú ọ lójú tán ní ìsìn wá mú gbèsò wò ó báyọ̀ nítorí bàbá wa ni ó sọ. anyway ẹ ṣe sá ẹ ṣe máa ọmọ mi um, ó yà mí lẹ́nu gan ṣebí wọ́n ní erin kì í wó kó má ní tẹ̀lé ni torí ẹ̀ mo ṣe finú tán yín ṣùgbọ́n ẹ wá fi ojú olóore mi gogi gbogbo nǹkan tẹ̀ ń sọ kò bá a mọ́ rárá dọ́kúmẹ́ǹtì tó wà lọ́wọ́ yín ni kẹ́ kó jáde fún mi. That's all I need. Màá fún I need fún ẹ ní dọ́kúmẹ́ǹtì. Ṣùgbọ́n bàbá kò dárí jì. Ètò ní daṣọ̀rọ̀ ìṣòro mọ́ ọjọ́. Dárí jì ni. Ọdún kù ọjọ́ mọ́kànlá. Ẹ wá wá sílé mọ́kànlá kiri. Oṣù mọ́kànlá tó kọjá, kí ni nǹkan tẹ́ ẹ fi ṣe? Mọ́mì, dọ́kúmẹ́ǹtì tó wà lọ́wọ́ yẹn ni mo need. Ṣé o ti gbọ́n tó sọ fún ọ? Níbo gbòǹdọ́kúmẹ́ǹtì rẹ̀ wà. Báyọ̀ màá bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run kó bá mi dáríjì torí wípé ẹ àfi kó ṣàdúrà fún kó gbádùn ẹ òun náà ti rí bó ṣe rí nìsín dákun bá mi dáríjì kó dá mẹ́mi ṣàdúrà fún kárẹ̀ ìyá. dáàdi ọ̀sán lónìí dáríjì. try láti trace bí. ẹ mo ṣe máa yà sórí èmi àti mọ́mí àjọ ní business papọ̀ ó wá ìgbà kí owó yẹn tó dé travel out so ìgbà tí mo wá wà lọ́hùn mi gbọ́ pé mọ́mí èkó around that time ni àti owó àti èrè àti gbogbo ẹ̀ tán ní kó bọ́ sí ọwọ́ mi nígbà tí mo dẹ̀ dé mo wá ẹ títí títí mi ò rí ẹ luckily enough recently we worry one of our old friends We mi wá gba lóbẹ̀ lọ́wọ́ mo fi pè é. omi inú mi dùn mọ́ irú èèyàn bíi ti ń ṣàn mí ẹ̀yìn àti mọ́mì mi ṣe business ẹ̀dẹ̀ tún gbọ́ pé wọ́n kú ẹ̀dẹ̀ tún wà courageous enough láti tún pè mí ìpè fẹ́ dáwọ̀ yẹn padà fún mi ah no irú èèyàn bíi ti ń yọ ó ṣàn É Chico. But, um, I don't know. Hello? Eh, who are eh, you? Ah, é uma mulher. É, vai. Ela sabe. Vai, o irmão é É É. Mami. tó ṣẹlẹ̀ ní òòyè ni wọ́n náà mo rò pé ẹ ní ọ̀rọ̀ owó but dábì tó ṣẹlẹ̀. mo báyọ̀ torí ọdún orí jì mí. Ah, no no no no mọ́mí no no no ẹ jókòó ẹ jókòó tẹ bá tẹ fẹ́ sọ ẹni tìǹda ẹ jókòó náà ah, ẹ jókòó ẹ sọ ọkọ tẹ bá máa sọ lórí ìjọ. Ah. ẹ mo báyọ̀ mo mo mo bẹ̀ torí ọlọ́run sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín mi ìgbàtòsí opportunity comes but once ṣùgbọ́n sọ pé ọmọ yìí kò ní bàbá kò ní ìyá hmm. eh, olókùn bùsókè fún ẹni kó mú kó grab ọlọ́mọ ọmọ bless ẹ ni kó mú kó grab ẹ báyìí ìnà kó fún rí ẹ síbí báyìí ta ló fẹ́ bí ẹ kò lẹ́bí kò lára tí yóò bí. èmi lè sí dá dẹ́ẹ̀ sọ pé èèyàn lè fẹ́ lè pèsè àtẹ̀gùn kó má fà bẹ́ẹ̀ ọ̀ra èyí tí mo wá fi ń ọ̀ra ń sìn ojú abẹ lọ hmm. nítorí pé gbogbo nǹkan ti dojúrú mi ì lè jẹ mọ́ mi ì lè mú mọ́ gbogbo ṣọ́ọ̀bù mi ó ti ta jẹun tán kò sí nǹkan kan mẹ́ inú ilé ibi tí mo wà ní ọdún méjì ni mo jẹ ọmọ tó wá lé mi gbà láti dè gbàdúrà ṣe gbogbo ẹ̀ àfi tí èmi àti ọ̀rẹ́ mi ta bá bẹ̀rù la máa bọ́nu àjàkátà kóra wa sí yìí ni ló mú wa dàbí ọgbọ́n òṣàánú nítorí ọlọ́run. no no mọ́mí ẹ jókòó ẹ jókòó o oh, mọ́mí ẹ jókòó ẹ má wọlé ẹ jókòó mo ti gbọ́. Ah, báyìí wọ́n ah, jẹ́ kó yá ẹgbẹ́. ò ní bínú ni sórí látijọ́ tó ti bínú jáde nílé ọ̀dọ́ mi ni mo ti ń gbìyànjú wípé kí n rí ẹ káàdì náà bá ṣe fẹ́ paná ọ̀rọ̀ ẹ̀ owó bàtà délé ẹ̀ ó ní àwọn security ò jẹ́ ká wọlé ṣùgbọ́n a lè fi ṣe bínú ọ̀rọ̀ náà ló gbọ́ yẹn tí a bá lòun ló mọ̀ kì í mọ lóun nìkan mọ̀ ò ní á dálẹ̀ tán nìsín torí tí wọ́n ń sá kiri àyàfi kó bá mi dárí jẹ́ mo fọlọ́n bẹ́ẹ̀ mo forí ìyá ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti dẹ́ ẹ láre ọ̀rẹ́ pé mo sọ̀rọ̀ kan fún ẹjọ́ mi mo ní ọwọ́ kìí Utoke ila. Má bínú tó lọ. Àmọ́ mi máa fẹ́ dìde dìde máa wà. Dálì, ṣẹ́rí mi ò bínú. Ọmọ àdèdè tó máa rí tí ò ní bí. Ọmọ àdèdè tó ní ẹni tó máa bẹ̀ tí ò ní gbà. Tó nǹkan tí mọ́mí ṣe dùn mí náà. Ṣùgbọ́n mo gbà pé kádàrá rán mi níṣẹ́ àrèmábọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ pé orí dá mi padà sójú bọ̀ rẹ̀. ojú wa ṣe. mi ò bínú mọ́ and abádẹ́ tún wò dáadáa nígbà tí mo wo document tí mọ́mì kọ fún mi mo gbogbo accounts and everything mọ́mì ràn company yẹn dáadáa tó wọ́n ràn ní ètò our own advantage ni um, gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àdúgbò lọ́dọ̀ lọ́wọ́ náà kò sí problem eléyìí tí olóòtú dáríjì wọn ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ká sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ wò ẹ̀yin náà wọ́n dàgbà sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ torí níbi tí mo wíńdò ní ìtọ́ ni mo ọdẹ ìforílẹ̀ tọ́ lọ́rùn ní ọ ní mú wá. má tún sọ̀rọ̀ bí má tún sọ̀rọ̀ sẹ́yìn náà. ọ̀nà àti gbọ́ báyọ̀ kò ṣe àdúpẹ́ alágbára àná òun ló ṣe mú gúnyè gúnyè yìí o àṣà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Eh, kò jù bá náà lọ àbí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ṣe ṣe ṣe àdúpẹ́ ṣe tó sí o. wọ́n fẹ́ máa lọ nìyẹn sí wọn. jọ tó sì lọ pọ̀. that reminds me um, daddy omi um, àwa náà ti ṣe yìí tá a bá wò dáadáa ìwà tí èmi àti tó sì ń ta ò sí orúkú díẹ̀ káàkiri àwọn èmi náà ti bá tó sì ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sì náà bá mi sọ̀rọ̀ káwọn bá ṣe máa bẹ̀yìn ṣùgbọ́n mo fi àkókò iná tó tọrọ lọ́wọ́ yín pé kẹtì ẹ̀kọ́ ṣàdúrà fa méjèèjì náà kí ah, àyè ìpàdé ṣé mo ti yọ̀ǹde ẹ̀ fún ẹ̀kọ́ fẹ́ ayé ò ní yá ni èṣù yá ni òní kò sí láàrin ẹ̀ yín gbọ́ pẹ́pẹ́. ó tiẹ̀ ṣe kankan lórí ẹ̀ ló yọ̀ǹda ẹ̀. a máa ṣe nǹkan lórí ẹ̀ mọ́ ẹ ṣe mo dúpẹ́ mọ́ ẹ ṣe sá.